kò ṣẹlẹ̀ rí o ọwọ́ àwọn DSS rọ́lábí ti ba 5G tó ń dààmú ìlú. Jesus. wọ́n ní ó ti wà ní àgọ́dọ̀ wọn báyìí tí wọ́n fi ìyà tí ó tọ́ àti èyí tí ó jẹ́ hmm. àkọ́kọ́ tẹ̀ máa kọ́ iṣẹ́ tó dáa nìyẹn. mínísítà kan sọ pé kò sí ẹni tí ìyà ń jẹ ní orílẹ̀-èdè Nàìjíríà àfi àwọn tí ebi ń pa kí wàá ní ìyàtọ̀ nínú túùpù àti mọ̀dù Olódùmarè á yọ. ọ̀rọ̀ tí wọn náà sọ mọ́gbọ́n dání. ọ̀gágun Irọ́lábí sọ wípé a ti ná tírí bílíọ̀n láti pín fún àwọn ará ìlú láti fi tọ́jú ilé wọn àti ọmọ wọn. will you keep quiet. ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n Professor Irọ́lábí ló ń kí yín yán kan bí ọgbẹ́ aláṣejù bàbá jẹrìnrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa láti iléeṣẹ́ ojúkòkòrò evangelical ministry orí òkè kòmátà gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin gẹ́gẹ́ ní fifteen minutes to twelve thirty lù ní ìlú Côte d'Ivoire tó ẹ̀wà wá nǹkan nàró lé láti gbọ́ ìròyìn kùmọ̀kùmọ̀ náà wọ́n sọ ọ̀rọ̀ yìí lákòókò tí wọ́n ń ṣe ìpàdé ìyà ní iwájú àwọn alága ìṣe La Liga bíi tiwọn bí ó tilẹ̀ jẹ́ wípé irọ́ nìkan ni ó ṣùọ̀ ní orílẹ̀-èdè yìí tí ìwà atara ẹni nìkan gbilẹ̀ bíi iṣu ìgángán dàdí jésù dá sí ọ̀rọ̀ yìí lákòókò tí evangelist ń fi àìṣedéédé ọmọ ènìyàn hàn dàdí jésù. chineke mi lucifer tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ṣé jésù ti rí ìdí tí òun fi ń bá ọlọ́run ja ìjà àjàkú akátá báyìí pé ọmọ ènìyàn kò lè mọ oore rárá àti wípé ìṣòro nìkan ló lè mú kí wọ́n mọ̀ wípé jésù ọmọ màríà ni. <laughs> bẹ́ẹ̀ ni o àsìkò tá a bá ní ìṣòro náà ni everybody máa ń sá tọ̀ jésù lọ four one nine apostle we hear of this. dàdí jésù mi kanlẹ̀ lórí ọ̀rọ̀ tí lucifer sọ wípé ọgbọ́n àti làákàyè wà nínú ọ̀rọ̀ èṣù ó kàn jẹ́ wípé olórí burúkú peku wèrè lòun ó gbà á tà akíndanidání ni wọ́n bá ta eku náà tán kí wọ́n kó owó wá fún òun ah, kò sí yàtọ̀ nínú ọmọ ajá náà. ẹ orin tí dàdí jésù kọ fún lucifer lákòókò tí èṣù ń gbára yílẹ̀ ní iwájú jésù pé ó tó gẹ́. an Afro Nigeria o ṣe ń gbọ́ Afro Nigeria ni mo ṣàyè wa ẹ mo sì lùyàn sẹ́rí a ò sì lùyàn bóyá olórí látún sí yan kò sọba tí ò dá ó lè jẹ́jòyè burúkú bó ṣe jọba ìlú bó ṣe ti kọ̀rọ̀ yàrá àwọn alátìlẹyìn ló lágbára ìjọba. Hmm ẹ bá mi ṣe happy birthday fún Dr. Abdulyomi Mate aka Ifankaleluya tí ó jẹ́ olórí ní ìgbà kan rí fún gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ àti pèdèpèdè ní ìlú Èkó ẹ jọ̀wọ́ ẹ bá wa fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí wọn tàbí kí ẹ bá wa pè wọ́n ẹnikẹ́ni tó bá mọ Ifá tó ń kaleluya ìròyìn kúmọkùmọ̀ ń tẹ̀síwájú ẹ ṣé bí ẹ ti ṣe farabalẹ̀ bí olè torí àǹkọ́m tí ẹ̀ ń gbọ́ ìròyìn kúmọkùmọ̀ náà. àjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tán. Pastor Lucifer tú àṣírí àwọn alágbára irọ́ tí wọ́n sọ ayé di àwa lọ ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé asán lórí asán òfò lórí òfò ni ayé jẹ́ onílé oríta sọ bí àwọn ọ̀dẹ̀ aláìmọ̀kan afọ́fúngbému ṣe ń wá ohun tí kò sọnù kiri nínú ayé abániwọ́ràn tá a rí dá alàgbà èṣù wá sọ bí àwọn ọlọ́gbọ́n irọ́ ṣe ń gba búrẹ́dì lọ́wọ́ ohun èṣù tí wọ́n fẹ́ fi tíì ọlọ́run mú. <laughs> lẹ́yìn bá ti gba búrẹ́dì lọ́wọ́ èṣù kó lè lọ gba tíì lọ́wọ́ èṣù náà ni <laughs> wọ́n bá dànù tán àwọn àlọ́ bá jésù kó dárí jà wọ́n. Jesus. àti bí ó ṣe jẹ́ wípé bí àwọn dàdàǹgọ́ ní ayé aláìlérò ọmọ adarí oorun bá fi ọwọ́ wọn fa ìjàngbọ̀n tán wọ́n ó sọ wípé èmi èṣù ni èmi kì í ṣèṣù ìwọ èṣù ni kó wí ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ́lẹ́kún sọ fún àwọn oníròyìn kùmọ̀kùmọ̀ pé bí mo bá fún ọ lówó mo fi dán ọ wò ni bí mo bá fún ọ ní ọmọ òun ni oore ẹ̀dẹ àgàgà tí ó bá jẹ́ ipò ìyọnu lásán ni ní iwájú èmi èso ọ̀dàrà. continue. Hmm. àti wípé oore ọlọ́run nìkan ni oore àjẹǹjẹ tán dàdí jésù wá dúpẹ́ lọ́wọ́ ẹni ibi pírọfẹ́sọ ó dá òun lójú wípé ojú èṣù náà ti ń já gẹ́gẹ́ bí àwọn ènìyàn ṣe ń gbà wípé ká dúró ti ọlọ́run òun náà ni ìsinmi. fúnkẹ́. ìròyìn kúmọkùmọ̀ ń tẹ̀síwájú ẹ ṣé bí ẹ ti ṣe ranjú kalẹ̀ bí òkú ọlọ́mọ tí ẹ̀ ń gbọ́ ìròyìn kúmọkùmọ̀ náà. àná òde yìí ni mínísítà fún irọ́ pípa àti arrogant tún ju irọ́ ńlá kan tí kò ní NAFDAC number sílẹ̀ si bí ó ti sọ wípé ìjọba àwọn irọ́labí ti pín owó tó tó three billion naira fún àwọn La Liga onírọ̀ ẹgbẹ́ wọn ọ̀kan nínú àwọn tí ó yẹ kó jẹ́ obìnrin rere àti àwòkọ́ṣe aṣíwájú fún àwọn abiyamọ ayé tí wọ́n ń gbèrò láti fọ ìlú mọ́ náà tún sọ wípé kò sí elébi tàbí ẹni tí ìyà ń jẹ ní agbègbè tàbí ní ìlú òun. we do keep quiet. ọ̀rọ̀ yìí ló bí Sunday Ìgbòho nínú ni ó jẹ́ kí ó pa òwe burúkú kan ní iwájú àwọn ọba àlàyé pé bí ẹni tí wọ́n ń pa irọ́ fún kò bá mọ̀ ó dájú ẹni tí ó ń pa á mọ̀ ní ọkàn rẹ̀. Hmm. <laughs> kí a tó máa lọ ṣé ò gbàgbé pé ẹni tí eégún lé kí ó máa rọ́jú bí ó ṣe ń rẹ ara ayé náà ni ó ń rẹ ara ọ̀run ọjọ́ náà kò ní pẹ́ pé ẹ jókòó sílé kí ẹ fọ ọwọ́ yín àti rí àṣírí ohun tí ó ṣẹlẹ̀ broda 5G ni ọwọ́ àwọn DSS sì ti tẹ̀ yóò fojú kan ilé ẹjọ́ láìpẹ́ tí gbogbo wa yóò lọ sọ ohun gbogbo tí a ti sọnù láti san owó náà padà evangelist Lai Muhammed ló kọ ìròyìn yìí nígbà tí Dino Melaye tú ní èdè ilẹ̀ olújú sí èdè ìdà omi èmi ọmọ yín aborí pé eégún lẹ́rìn igúnnugún bà lórùlé ojú tó lé ojú tó ko chief atura tàbí èlùbọ́ ló kà á sí etí ìwòran yín gbogbo wa ni kí ẹ mú o tó ó wù ní kí apá ajá ní musin àwọn kàlàbà ni kò já o ìyókù tún di ní ọjọ́ mẹ́jọ ilé yín ni kí ẹ máa gbé o.